bí ojúmọ́ bá ti mọ́ ìrètí gbogbo àlàyé ó di ọ̀tun nìyẹn bí ojúmọ́ bá ti mọ́ ìrètí gbogbo àlàyé àwa sáàyè lẹ́sẹ̀kẹsẹ̀ bí ojúmọ́ bá ti mọ́ tí ó sì máa yàn sí ilẹ̀ àlàyé a wípé ọlọ́run ò tí ì parí pẹ̀lú ẹnìyẹn nìyẹn bí ojúmọ́ bá ti mọ́ tí èèyàn lórí ọ̀fẹ́ láti wà lára àwọn tó mọ̀ pé ojúmọ́ ti mọ́ hmm, ó yẹ kó mọ oore tọ́lọ́run ṣe fún òun kó sì lè dúpẹ́ bí ojúmọ́ bá ti mọ́ tí kì í ṣe pé èèyàn kàn mọ̀ pé ojúmọ́ mọ́ nìkan ṣùgbọ́n téèyàn jí téèyàn dìde tí àgọ́ ara rẹ̀ sì dá lóhùn ah, iṣẹ́ ìyanu ńlá ni èyí jẹ́ fún gbogbo ẹni tó bá mọ̀ pé ìyanu ni jí o tilẹ̀ máa ń rówó wípé iṣẹ́ ìyanu iṣẹ́ ìyanu òun rò bíi pé ó dìgbà tí arọ bá rìn tí afọ́jú bá ríran tí adití bá gbọ́rọ̀ kó o tó mọ̀ pé iṣẹ́ ìyanu ṣẹlẹ̀ láyìíká rẹ̀. Hmm. àìròjinlẹ̀ tó ni o torí tó o bá ro àròjinlẹ̀ wàá mọ̀ wípé oorun tó o sùn oorun ikú ni torí gbogbo tó wà láyìíká rẹ tó ń ṣe láyìíká rẹ pátá òye òye ọmọ bó ṣe rí fẹ́ni tó kú náà nìyẹn kò mọ tó ń ṣe láyìíká òun mọ́ ṣé o rí bó bá jẹ́ pé fóònù aláàmù tó fi síbẹ̀ ló ń jí ọ ni ó yẹ ká sọ fún òkú ká gbé sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní mọ́ṣúárì káwò bóyá yóò lè dìde hmm. torí pé ó wà láyé ló ti ló fi gbọ́ pé àláàmù rẹ̀ dùn ó ní fóònù ẹ fi ń jí ọ ní ègbé fi ń jí ọ ló ń gbóhùn ẹni tó ní ẹ káàárọ̀ ń bẹ̀ yẹ o torí pé ó wà láyé ni òkú ò gbọ́rú ẹ̀ mọ́ alàyè nìkan ló mọ bá a ti ń kíni káàárọ̀ tá a ń kíni bó dàárọ̀ hmm. a sọ pé ó dàárọ̀ lánàá fáwọn kan ṣùgbọ́n ojúmọ́ tòní ó di gbére ni a ò tiẹ̀ mọ̀ pé a kí wọn kẹ́yìn nígbà tá a kí wọn lánàá yẹn pé kíkí ìkẹyìn ni kíkí yẹn kò yé ẹnikẹ́ni àfìgbà tí ilẹ̀ mọ́ tá a rí wípé kíkí ìkẹyìn ni gbogbo tẹ́nìyẹn ń ṣe lọ́jọ́ àná á wá dàbí àrà á dàbí ìdágbére bóyá lòun pẹ̀lú tiẹ̀ mọ̀ wípé àná lọ́jọ́ pé òun ò ní rí òní ìwọ tó olóòrùn tó olóòní orí ọ̀fẹ́ ńlá o mà lórí gbà lọ́wọ́ ọlọ́run ọ̀gá ògo àánú ńlá o mà lórí gbà yìí ó yẹ kó mọ̀ pẹ́ dá torí ẹni tó bá mọnú rò yóò mọ̀ pẹ́ dá ẹ káàbọ̀ sí ọjọ́ titun mìíràn tá a tún wọlé sínú ẹ̀ láyọ̀ àtàlàáfíà yìí ẹ máa kú oríire o a máa kú oríire o torí pé àwa lára máa láyè àwa náà tó ní èrí iṣẹ́ àmì iṣẹ́ ìyanu ọlọ́run ọ̀gá ògo tòní. kí la fẹ́ fi gbàdúrà lójúmọ́ tòní. Hmm. ibi táwọn ti gbàdúrà ní ìwé jóòbù ìwé jóòbù láti fẹ́ lọ gbàdúrà yìí o ara rí ní olúwa ìwé jóòbù orí kejìdínlógún ẹsẹ̀ ìkarùn ìwé jóòbù orí kejìdínlógún ẹsẹ̀ ìkarùn job eighty five nítòótọ́ ó ti pa fìtílà ẹni ibi ahọ́n iná rẹ̀ kò sì mọ́lẹ̀ mọ́ ó ti pa fìtílà ẹni ibi ahọ́n iná rẹ̀ kò sì mọ́lẹ̀ mọ́ nítòótọ́ ó ti pa fìtílà ẹni bí ahọ́n iná fìtílà rẹ̀ kò mọ́lẹ̀ mọ́ ó ti jù sínú òkùnkùn hmm. jóòbù ló sọ èyí o olúwa máa pa fìtílà àwọn ẹni a pa á débi pé a tì wọ́n sínú òkùnkùn òkùnkùn tí wọ́n fi ń bojú bá àwọn ènìyàn jà á wá bá àwọn náà jà pẹ̀lú. ibi ni mo ti fẹ́ gbàdúrà fún gbogbo ẹni tó lóore ọ̀fẹ́ àti tó ń gbọ́ mi lówùúrọ̀ yìí bẹ́ẹ̀ni wípé olúwa nítòótọ́ ó pa fìtílà àwọn ẹni ibi ahọ́n iná fìtílà wọn kò mọ́lẹ̀ mọ́ jẹ́ mo gbàdúrà fún gbogbo ẹni tó lórí ọ̀fẹ́ láti gbọ́ mi lówùúrọ̀ kùtùkùtù yìí pé fìtílà fìtílà àwọn ìka tó yí ayé rẹ ká fìtílà àwọn ẹni ibi tó yí ìdílé rẹ ká fìtílà àwọn apanilẹ́kúnjayé hmm. fìtílà àwọn àwọn aṣenitánbánidárò yé fìtílà àwọn amọ̀niṣeni àfàìmọ̀niṣeni fìtílà àwọn tó máa ń fọwọ́sowọ́pọ̀ láti ba ayé ẹnìkejì jẹ́ fìtílà àwọn adánilóró sọnidóńrorò fìtílà àwọn alọkólóhùn kígbe fìtílà àwọn afogunjánitán tó ń bá ní gbàdúrà fìtílà àwọn aṣenitán jòkó ti ènìyàn fìtílà àwọn agúnnikẹ́ṣẹ́ abẹ́rẹ́ ibi tí wọ́n á tún rẹ́rìn tí wọ́n á tún wàásù akọ sí ènìyàn. ìjẹ́ mo gbàdúrà lówùúrọ̀ yìí pé bí a ti ṣe kọ ìwé rẹ̀ pé nítòótọ́ ó pa fìtílà àwọn ẹni bí lónìí gbogbo àwọn tó wà nínú ipò yìí láyìíká rẹ tó jẹ́ ìkàpọ́nbélé ni wọ́n jẹ́ tó jẹ́ ẹni bí pọ́ńbélé ni wọ́n jẹ́ tó jẹ́ wípé àfi tán bá ṣe bí wọn ò lè sùn àfi tán bá ṣìkà ara wọn ò lè lélẹ̀ lónìí lórúkọ Jésù Kristi Olúwa kó pa fìtílà wọn pátápátá a pa fìtílà wọn a hàn iná fìtílà wọn ó kú lónìí lórúkọ Jésù Kristi fìtínà tó ń fún wọn lágbára láti wá ọ kiri láti lépa rẹ kiri láti fi ọ ṣe ẹni ìfojúsùn ìdojúkọ rẹ ó yá àpáàdànù fìtílà tó ń sọ wọ́n di alágbára tí wọ́n fi ń rò bí báwọn jẹ́ kankan tí wọ́n fi ń lo agbára tàbí ipò lórí ayé rẹ àpáàdànù fìtílà èyí tó ń jẹ́ kán ràn kán rí ara wọn bí ẹni bí ẹni gidi rí ara wọn bí alágbára tó jẹ́ kán rí ara wọn bí bí akọni tó jẹ́ kán rí ara wọn bí aláṣẹ bí olórí lórí ayé rẹ lórí ìdílé rẹ lórí ìrìn àjò rẹ lórí iṣẹ́ rẹ lónìí àpàdánù gbogbo àwọn tí fìtílà ayé wọn ti di ibi ti di ègún ti di ìnira ti di ìpọ́njú ti di ìdààmú fún ayé rẹ fún ìdílé rẹ gẹ́gẹ́ bí àyànfẹ́ Ọlọ́run alààyè lónìí ọlọ́run tíṣà tí job sọ wípé ó pa fìtílà wọn ó yá ó pa fìtílà gbogbo wọn ahọ́n iná wọn ò tún ríran mọ́ agbára ọlọ́run ọ̀gá ògo ó tì wọ́n sí òkùnkùn ó sì fi òkùnkùn gbé wọn mì láti òní lọ lórúkọ jésù kristi fìtílà àwọn tí ó fi ọdún twenty twenty four ní ayé rẹ lára pọ́n ayé rẹ lójú pọ́n ìdílé rẹ lójú pọ́n àwọn ọmọ rẹ lójú tí ó fi fi fi fi twenty twenty four fìtínà àwọn ọmọ rẹ fìtínà àwọn tí ó ń gbìmọ̀ tó ń kórajọ tó ń ṣètò tó ń ṣèpàdé tí ó sùn tí ò wo tó ń fara wọn rúbọ tó ń fara wọn gbàwẹ̀ tó ń ṣèpàdé òkùnkùn tó ń ṣèpàdé aginjù tó ń ṣèpàdé inú omi tó ń ṣèpàdé inú afẹ́fẹ́ tó ń ṣèpàdé inú ilẹ̀ fìtílà àwọn àwọn àwọn tó ń fi aṣọ mímọ́ bojú ṣiṣẹ́ ibi fìtílà àwọn tó ń fi tó ń fi orúkọ onígbàgbọ́ bojú ṣiṣẹ́ ibi lórí ayé rẹ̀ lórí ìdílé rẹ lórí àwọn ọmọ rẹ lórí ìrìn àjò rẹ lórí iṣẹ́ rẹ àpá pátápátá dìde gẹ́gẹ́ bí akọni kí o sì gba ìsinmi ayé rẹ kó ní ìsinmi lọ́dún yìí ilé rẹ kó ní ìsinmi lọ́dún yìí ọkàn rẹ kó ní ìsinmi lọ́dún yìí lórí ọmọ yẹn wàá ní ìsinmi lọ́dún yìí lórí ọmọ yẹn wàá yọ̀ lọ́dún yìí lórí ọmọ yẹn wàá ṣẹ́gun lọ́dún yìí lórí ọmọ yẹn wàá kọrin ọpẹ́ ojú àti sátani kò ní fọlọ́run lókè jésù olùwàtúmọ̀láwà àmì orúkọ tí mo ṣàyàndó òní yóò sàn fún yín ju ọjọ́ gbogbo tẹ́tí lò lọ́sẹ̀ yìí lọ àmì.